adọ́pọ̀ fún ọlọ́run bá àtọ̀rọ̀ kí á ti jẹ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ lọ́dí ọmọ àyàn lọ́lọ́bà subhanahu wa ta'ala fún mọ́ṣáláì fi ìkẹ́ náà fún mọ́ṣáláì fi kárí ẹnì kọ̀ọ̀kan wa. níbàámu sí inú oṣù tí àwọn oṣù àlùbáríkà ni oṣù Ramadan lẹ́yìn insha Allah ta'ala akàn mú ọ̀rọ̀ wa ní ṣókí nítorí pé àsìkò ti pè wá lẹ́jọ́ nípa irú ìgbáradì tàbí irú èsè ńpa tó yẹ kí a máa ṣe nínú oṣù tí a wà yìí ti ṣe oṣù Ramadan. Ibi anaba Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tíjáwé Ramadan tó bá ti wọlé àní máa sọ pé ibadallah faqad adhallakum shahru Ramadan shahrun mubarak ẹ̀yà tó sọ̀rọ̀ ọba oṣù àlùbáríkà ó ti wọlé wa tó oṣù yìí oṣù tó kún fún ọ̀pọ̀lọpọ̀ oore àti ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni tẹbi wọn ní àwọn sálàfù náà sọọlẹ àwọn ẹni tí wọn ti lọ kánú ẹdìyàwó náà lọ tààlà sí tata aṣọ ọbìlà dùkúlẹ oṣù mẹ́fà tí Ramadan ó tó wọlé ni wọ́n ti máa bẹ lọ́wọ́ pé kọ́ máa kó jẹ́ kí àwọn di oṣù náà. wọ́n ní bákan náà tí wọ́n bá bẹ lọ́wọ́ fún oṣù mẹ́fà àkọ́kọ́ yẹn wọ́n tún máa fi oṣù mẹ́fà míì wọ́n máa fi bẹ ọlọ́run pé n táwọn ṣe nígbìyànjú nínú Ramadan kí ọlọ́run kó gbà. ó tún máa sọ Ramadan oṣù gbìyànjú ni oṣù yìí wá wíwá àlékún ìyọ́nú ọlọ́run bá sùpánà àtàlà òun ni oṣù yìí ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí tẹ́gbìmọ̀ gẹ́gẹ́ bí ìrántí a máa ṣe àlàyé ní ṣókí jẹ́mọ̀ ìsọ nítorí bí àṣà wa ṣe máa nípa kí ni àwọn asálàfin àsọ́ọ̀lẹ̀ báwo ni wọ́n ṣe máa ń ṣe nínú oṣù tí wọ́n wáyé ká máa sí شهر رمضان حال السلف أو أحوال السلف máa ṣáàrẹ Ramadan ipò wo ni àwọn ẹni rẹ tí wọ́n máa ń wà nínú Ramadan tàbá sọ sí àwọn ẹni rẹ tàmọ̀ sí àwọn sálàf àwọn tá a gbà lérò òun náà ni anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam níbà mo fi ọ̀rọ̀ sọ fún Fatima ọmọ rẹ̀ radiyallahu anha fa iná wo ní àṣàlà ànàlà anábìnrin ẹni rẹ ẹni àwòkọ́ṣe dáadáa ni mo jẹ́ fún rẹ̀ Fatima èmi kì í ṣe bàbá tí òsùn wò kàn ṣe mi kì í ṣe bàbá tó mọ̀ lè jọ ní masala anala aṣíwájú dáadáa ìnàmọ̀jẹ́ fún ẹ. eléyìí ní tàbá sọ pé asala ẹni àkọ́kọ́ ọ̀nà lànàbà Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ọ̀nà ni àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in àwọn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala pè ní mọ́mìnì nínú al قال بعد محمد رسول الله والذين معه أشداء على الكفار قال بعد قد رضي الله عن المؤمنين قال بعد المؤمنين قال بعد يوم يسمع قال بعد صحيح نسي يافو يبدو نسمع نقوى بيع رضوان بيع ما شيء فلانا محمد صلى الله عليه وسلم لا صحابه تحت الشجرة ولبعد لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة ọlọ́ọ̀bá ti yọ́nú sí àwọn mọ̀mìnì nígbà tí wọ́n ń ṣe oath of allegiance wọ́n ń ṣe pẹ̀lú rẹ̀ anabisala asala lábẹ́ igi tí wọ́n ti ṣe. òfin àbára tọ́lọ̀ ọba sùhánù àtọ́lá ń rí fáàsì ń bí wọn làwọn sọ̀hábà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́pàá wọn ní mùmìnì àwọn ni wọ́n dáadáa ọlọ́pàá sọ pé ọmọ yóò ṣáàtì rọ̀sùn من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين وله ما تولى ونصله جهنم ọlọ́pàá ní ẹ̀kọ́ bá dùn àlábì lẹ́nu tó wá ń tẹ̀lé lànà mi tó yàtọ̀ sí lànà àwọn mùmìnì bá a bẹ̀rẹ̀ ni pé ìlànà tó yàtọ̀ sí lànà àwọn ìlànà wo nìyẹn tó ń tẹ̀lé lànà mi tó sí ìlànà sàhábà ridwan allahi alayhim ajma'in àwọn náà la gbà lérò bẹ́ẹ̀ náà lẹ́yìn tí wọn náà ni àwọn tabi'un bákan náà lẹ́yìn wọn àwọn náà ni àgbà tabi'in àwọn wọ̀nyí náà ń pè ní alukóró alùmọ̀sọ̀dọ́là àwọn àsìkò tó lọ́lá jùlọ tó jẹ́ pé àwọn èyí ní àwọn ẹni rè jùlọ àsìkò yìí náà ni wọ́n wá. Lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa ní hadith Imran bin Hussein. ونخير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم arábìn ní àwọn èèyàn tí wọ́n sórí rí jùlọ tí wọ́n dáa jùlọ ni làwọn sọ̀hábà mi lẹ́yìn náà làwọn tí àwọn rí àwọn sọ̀hábà bẹ́ẹ̀ ni àwọn tàbí àwọn nìyẹn ثم الذين يلونهم lẹ́yìn wá náà ó ní àwọn tí àwọn náà tún rí àwọn tó rí àwọn sọ̀hábà lọ́jọ́ gbogbo nǹkan tí àbá ti rí nínú ìsìláàmù lásìkò yẹn جابر مالك رحمه الله تعالى فما لم يكن الدين يومئذ فلا يكون اليوم دينا فما لم يكن دين يومئذ فلا يكون اليوم دينا انت كيف اشياء لا يعوى الصحابة لا يعوى التابعون الدي اس سي لا يتواني سي eléyìí ẹni tó bá mà bẹ́ẹ̀ ẹni ẹni ò ní ṣìnà kọ́lọ́mù bá kọ́ má jẹ́ نبقى معتاد على رفع السلف أم الصحابة رضوان الله عليهم أجمعين والتابعون وأتباع التابعين والتابعيهم بإحسان أتعطانا بعد أنه بلدادا كل ما جاءنا قرون الأصحابين كتدف المفضلة لجاتنا بعد جانيري الجنة نعم أفهم إقو لا ترى نقا gbígba او رمضان àti ìṣèpá tó yẹ ká ní nípa rẹ̀ قال من الصلاة الصالح وأن أدركتهم يجتهدون في العمل الصالح أفعل أمري والتابعون أتوا اقضاء التابعين تبي يجتهدون في العمل الصالح ومن يجو لا فإذا فعلوا wọ́pọ̀ àmínú ìmọ̀lẹ̀ hàmà sábà tó wá ṣe tán ó tún wá kó sínú àdánwò mi wọ́n ti ṣe olóore tán nínú Ramadan àwọn aṣáwọn àyíkú bá ṣe tán wọ́pọ̀ àmínú ìmọ̀lẹ̀ hàmà ó wà kó sínú òròmú mi àyè ìbàlùmí ni òun àmìlà wàhálà táwọn ṣe yìí sọ́nà ọ̀bùn ìgbà ìgbà gẹ́gẹ́ bá wọn ní màṣí sọ wọ́n sọ pé lẹ́yìn fẹ̀ṣánú àǹtọ̀ṣẹ́bà. إنما شأن أن تحب كي يقول نفي الله سبحانه وتعالى ودابي قال نفي أو يقول بي ونفي الله سبحانه وتعالى ونفي الله أو يقول بي ونسى نبوى محمد صلى الله عليه وسلم دولون فمشكم جي ليس شأن أن تحب قول نفي الله سبحانه وتعالى إنما شأن أن تحب èyí tó ṣe pàtàkì ní kọ́lọ́ nífẹ̀ẹ́ tiẹ̀ tọ́rọ̀ yẹn lè yẹ díẹ̀ sí i ọlọ́ba sọ́kànnà àti aláṣọ fún wọn àlùkò kiri ọlọ́ba ni wallahu yad'u ila daris salam wallahu yad'u ila daris salam ọlọ́ba sọ́kànnà àti alá ń pèpè lọ sínú àlùjẹ́nà ń pèpè lọ sí ibùgbé àlàáfíà ṣàlùjẹ́nà wa yahdi man yasha'u ilà siratin mustaqim ó sì máa ń fi ọ̀nà mẹ́ni tó bá wù ú lọ sí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà ló wá tọ́ ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala sọ pẹ́ẹ́n tó bá tẹ̀lé ọlọ́run tó bá tẹ̀lé anábọ̀ muhammad faulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyin òun náà lójú ọ̀nà àwọn anábì ọlọ́run alayhi salatu wa salam nísìnyí ẹni tó bá ń sin lọ́wọ́ tó bá ń sin ọlọ́wọ́ lọ subhanahu wa ta'ala nísìnyí lọ́wọ́ tó ń sin yìí nítorí kó nífẹ̀ẹ́ ọlọ́wọ́ wa aláì ẹlòmíràn fàtẹ̀sùn wá ó gbọ́ nífẹ̀ẹ́ àtẹ́kẹ́ ọ̀gbẹ́ tó òun dójúmọ́ tàbí tó ṣe fún gẹ́ ọ̀nà ẹ̀ ní gẹ́ mahabatullah pé òun fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ṣùgbọ́n tó bá ti sin àdékèrè ó túmọ̀ sí pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ọba nìyẹn ọlọ́run nífẹ̀ẹ́. torí ẹni kan nínú àwọn sálàpù náà sọ́ọ̀lẹ̀ Ayyub Sakhtiyani rahimahullahu ta'ala ó ní inna min ni'mati Allahi ala shab idha nasak an yuwaffaqa li sahibi sunnatin yahmiluhu alayha. ó ń tọ́lọ́ bá fẹ́ kẹ́ ọ̀tọ́ tó fẹ́ sì ṣe tó ń jíbọ̀ nídìí ayé ó wá fẹ́ sí lọ́hùn nínú kọlọm tọlọm bá fẹ́ kẹ an yóò wá papọ̀ lè sọ ibi sunnati ẹni tí ó lajú bẹ́ẹ̀ tí ó rí tó máa tẹ̀lé yóò jẹ́ apá sunna yàmílù àléyà orí sunna yẹn lẹ́ni yóò fi wá rè. wa inna min nikmati llahi tọ́nà ọba sì ní ẹrú kẹ ìdá nẹ́sàkà ó fẹ́ sin náà ní tòótọ́ an wá papọ̀ lè sọ ibi dídá àtìní nígbà tí àwọn bàbá àti àwọn trust ní bídí àjọjẹ yàtúmílù aléyà orí bídí àyẹn náà ló kún ṣe ilẹ̀ rẹ̀ tí a bá dáhùn ní ó fẹsẹ̀ ń ṣe kọlọ́bọ̀ sọ àwọn ọ̀sán àlá wọn sàlàyé sàmù àkówà pápá àkókò aṣèkùn gẹ́ orí ọ̀rọ̀ tí wọ́n wá lọ́dọ̀ sálàfù sọ́ọ̀lẹ̀ wọn káà ní àdọ́rọ́tù òun yẹ wọ́n làwọn sàhábà nílò Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tàbíọ́n àtàwọn àkọ́kọ́ tàbíìn wọ̀gẹ́rẹ́ olóhùn bá wọn àwọn ìró àwọn lára pé wọ́n máa ń gbìyànjú àti sísá olóore tán bá ti wá ṣe olóore yẹn tán báyìí àlóhù wákò àmínhùn wákò àléhìmùlẹ̀ hàn tán bá ti ṣe olóore tán wọ́n tún wá kó sínú àdánwò mi. أيقبل منهم أو أيتقبل منهم أم لا إن شاء الله أقول بعد ذلك يقول الله سبحانه من القرآن الكريم الله سبحانه وتعالى سبحانه ألم يعلموا أن الله يقبل التوبة عن عباده ويأخذ الصدقات الله نشم وامني والله سبحانه وتعالى يقبل التوبة عن عباده من عباده ولمن دابوا بايعوا onímọ̀ ìgbà túbá lọ́dọ̀ ẹ̀rọ. so àwọn sálàpù náà sọ alẹ́ tí olórí náà bá ṣọkùn ní kún wọn lójú ó máa wò ó pé ọlọ́ọ̀bù gbà àbí kò ní gbà. kí wọ́n làwọn nǹkan tí wọ́n máa ń ṣe nínú àwọn iṣẹ́ olóore kó lè bá a já sí gẹ́gẹ́ bí ìrántí kankan abala bíi márùn-ún ní ṣókí ṣókí abala aláwọ̀ kọ́ta fẹ́ wo òun náà ní hálù مع القرآن الكريم باون يعني أنا باون ما القرآن في رمضان من بعد رمضان من بعد ذلك أربعنا القرآن الكريم الله بان شهر رمضان الذي أنزل فيه القرآن الله نص رمضان قلنا لصلاص القرآن الكريم إن آية من الله بان إنا أنزلناه في ليلة القدر dọ̀míwò háwù yẹn alukur'ani ni ó ń bá wa eléyìí tó túmọ̀ sí pé nínú sọ̀rọ̀ ó ní ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ló sọ alukur'an al-karim ó ní ọlọ́ọ̀bọ̀ sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ rẹ̀ nínú oṣù nínú oṣù Ramadan yìí ó jẹ́ nǹkan tí ó yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún wa nípa wípé tọ́rọ̀ bọ́ọ̀ bá ti wọlé. اما في وصولي افمن قال الكريم عبد الله بن عباس رضي الله تعالى عنه قلنا وان جبريل يلقى في كل سنه قلنا جبريل عليه السلام ومن نقاتي فلا نبوى محمد صلى الله عليه وسلم نقول جوجو يعرض عليه رسول الله صلى الله عليه وسلم القران تبع نبوى محمد صلى الله عليه وسلم yóò máa ké Quran yóò máa ké fún Jibril alayhi salatu wa salam tó bá fi jẹ́ pé Quran kéke ó bá tún ní àyìnáyà débi pé Jibril yanzilu minas sama Jibril sọ̀kalẹ̀ láti sámà wa ya'ridu alayhi an-nabi sallallahu alayhi wa sallam al-Quran tánàbí sallallahu alayhi wa sallam wà máa ké Quran fún kí ni ìsàfihàn pé al-Quran yìí nǹkan tó ṣe pàtàkì nínú oṣù Ramadan ká máa kà lákàtúntà ni. Tíba nàbà Muhammad sallallahu alayhi wa sallam náà ó máa ń kà fún Jibril alayhi salatu wa sallam. Ilé ló fi pé nínú hadithi ìyàwó Aisha Umar Mu'minin radiyallahu anha. Nígbà tó náà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó bá Fatima radiyallahu anha ó bá sọ̀rọ̀ kan Fatima wà bẹ̀rẹ̀ Anábì tó sọ̀rọ̀ míì fún. Fatima radiyallahu anha òbúsùnì nígbà tí Fatima wá dìde lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n parí discussion wọn Aisha wa lọ bá Fatima radiyallahu anha radiyallahu anhuma wípé kí ni wà àtànábì sallallahu alayhi wa sallam kí lànà bí sọ sí létí kí lànà bí sọ jẹ́jẹ́ fún ọ ọmọ ẹ̀sùn fún nígbà tó tún yẹ tó sọ nǹkan mímu wòye ó tún rẹ́rìn kí ló fẹ́ kún ìtàkọ́kọ́ kí ló fẹ́ nìyẹn fati ọdẹ aláàánú ó ní ọ̀rọ̀ láàrin mi àti ànábì mi sọlọ bọ àlẹ wọsàlá ọ̀rọ̀ yóò tẹ ìyàwó àìsàn ọdẹ aláàánú kò tẹ lọ́rùn púpọ̀ nígbà tí ànábì wa muhammad sọlọ lọ àlẹ wọsàlá nígbà tí ànábì wa jáde láyé tán àìsàn ọdẹ aláàánú wọn lọ bá fatima ọdẹ yàlọ àìní ha ìpè ìwọ tí mo ní lórí rẹ gẹ́gẹ́ bí màmá sí ọ nítorí ìyàwó bàbá èèyàn ipò màmá yẹn wà. ìwọ tí mo ní gẹ́gẹ́ bí màmá rẹ ọ̀yà ọ̀rọ̀ ọjọ́ sí tóun fi pamọ́ mo fẹ́ mọ́. Fatima radiyallahu anha ó ní ìgbà tó ń sunkún lákọ̀ọ́kọ́ onípànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam anábìsọ kánì Jibril yu'ariduni al-Qur'an fi kulli sannatin marra marratan gbogbo ọdọọdún kọ̀ọ̀kan Jibril àjọ máa ń ṣe àgbéyẹ̀wò kan máa ń gbéyẹ̀wò pẹ̀lú ẹ̀ máa ń kà á fún un máa ń gbọ́ ọ tí màá kà á fún un ní ọdún kọ̀ọ̀kan Kùránì oníwà àrọ́dọ̀ ni ṣùgbọ́n lọ́dún yìí méjì marratayn ẹ̀ méjì ni eléyìí àti ìwà àrọ ajẹlì ntí mo ń wò ní pé ntí mo fura mọ̀ ní pé àsìkò tí màá fẹ́ kú ó ti súnmọ́. ونفر قيت فاطمة رضي الله عنها قوني دوفا قوني قوني أبنى لك إذا طلب محمد صلى الله عليه وسلم وعلي لي أنا بواسطي يا فاطمة يا فاطمة أما ترضين شكو جمعين أن تكون سيدة نسائي نسائي آل الجنة tó bá jẹ́ ọ̀gá àdúgbò obìnrin tó wà lẹ́nà ṣé kò wà bíìsì ó ní ló fa ìrìn ẹlẹ́ẹ̀kejì. mahalu ṣáàyè ó ní pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam fi àmìhì lẹ́dí tó fi àfihì arọ̀bọ̀ ìkùrán alàjẹ̀dẹ̀rẹ̀ yìí mọ̀rọ̀tẹ̀yìn lọ́dún tó ọba sọ̀rọ̀ náà tọ́lá mú ànábì lọ ẹ̀mí jì ìní ó kà kùrán fún jibril alayhi wa salam náà nínú Ramadan so ìdán eléyìí fi wa pàtàkì kíka Qur'an nínú oṣù Ramadan nínú Al-Qur'an Al-Karim Allah subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́ba ni warattil Al-Qur'ana tartila yatlunahu haqqa tilawatihi oríṣiríṣi àjọ Allah subhanahu wa ti sọ pàtàkì ó ti bẹ wá lóhùn gbẹ pé kama kí al-Qur'an al-Karim anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni iqra'u al-Qur'an fa innahu ya'ti yawm al-qiyamati shafi'an li ashabi anabi ni ma kí qur'an ebi qur'an kíkẹ́ ni yóò jẹ́ ntí ó sì pẹ̀ fún ẹni tó bá máa ń kà ní gbogbo al-qiyama lọ́gẹ́tẹ̀ bá rí àwọn onímọ̀ tán bá ń sọ̀rọ̀ nípa ṣàfáà ìṣìfẹ́ lálùkìyàmà wọ́n sọ pé wọ́n kọ́ sọ̀rọ̀ nípa ṣàfáàtù nàbí ìsìnkà anábà Muhammad ṣàfáàtù màláìkà ìsìnkà màláìkà ṣàfáàtù mùmìnín àwọn mùmìnín náà ó sì pẹ̀ fúnra wọn lẹ́yìn ìdàgbọ́n bá ti yọ̀ǹda fẹ́ntì bá yọ̀ǹda fún tán tún wá sọ̀rọ̀ nípa ṣàfáàtù Qur'an pé Qur'an ní sí pẹ̀ gẹ́gẹ́ bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ànábì ní ẹni tó bá jẹ́ yóò tà bilquran ànábì tó bá jẹ́ òjìlá kìyàmà wọn mú quran wá sí dandan wàhálì alladhina kanu ya'maluna bi àtàwọn tó máa ń kà á sábẹ̀ máa ń lo wà ń bẹ̀ nínú ayé. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó wá quran yẹn tó bá ti wá dumu suratul baqara wa ali imran suratul baqara àti ali ni wàá gbà wájú tùhàjáni an sọ̀hìn aw an ashabihi. àwọn méjèèjì ni wọ́n máa mú ọ̀rọ̀ wá ni wọ́n máa mú ọjà wá fún ẹni tí bá máa ń ka Quran pé a ah, ọkùnrin máa ń kà wá. eléyìí Quran kíké ni nínú nǹkan tó tóbi nínú oríire òun ni. torí ẹ ẹ sọ pé al-mahir bil-Quran máa sáfà tẹlifíwọ́n mi bára wọn ṣe gbọdọ̀ ní àlọ́ al-muhim. قراءه القران ان قد اشرك تكفرني حتى كان النبي صلى الله عليه وسلم من وصفي انا بنا من قلتي من القران تبقى رسول الله صلى الله عليه وسلم سفيان الثوري رحمه الله تعالى ون دخل رمضان ترك جميع الاباعات في رمضان بعد سوالي افا سفيان الثوري رحمه الله تعالى tàrọ̀kà jẹ̀mí àlàyébá kò ní rí gbogbo ara ayé kankan ló ma wà á kàbàlà àlẹ́ ọ̀rọ̀ àti ọ̀hán ọ̀hán nìkan ló wọ́n máa kà. tí rọ̀mọ̀rọ̀ bá ti wọlé lọ́dọ̀ Sufyan Thawri kò sí pé à ń gbà àlejò kò sí pé à ń ṣe dá à ń sàwò in tó kù kò náà nìkan wọn kẹrí lẹ́yìn làwọn àtàrọ̀ àtọ̀sán àtọ̀rọ̀ nítorí wọn. àfọwọ́sàáyé ni mo jù báyìí رحمه الله تعالى من التابعين وأن كان يختم القرآن من كل ليلة وأنت ọjọ́ méjì òru méjì péré ni ó lò tó fi parí quran kan ó tún àti pẹ́ẹ́nù ramadan quran mélòó ló parí ní òru ní ọdún òru àbí twenty nine ramadan sọfì kó lílẹ̀ ilẹ̀ fẹ́ tọ́lọ́bà sọ́hánà àti mùsùlùmí wà lẹ́dínà tàbáhùn bẹ́ẹ̀ ṣáà. àwọn tó ń tẹ̀lé àwọn sàábì pẹ̀lú dáadáa àwọn ní báyìí fi kulli laylatayn yóò parí òde alukur'an yóò parí ọ̀kan. بكر من السلف الأسود بن يزيد وإن كان يختم القرآن في رمضان في كل ليلة يسعد بن جبير الأسود يقرأ القرآن إن رمضان أو رمجي يفقى القرآن وكان ينام بين المغرب والعشاء yóò wá sùn láàrin magrib sí ìṣáyé wàkánà yẹ kàmùl qur'an fi bẹ́ẹ̀rẹ̀ ramadan fi kulli sitti láyà ṣùgbọ́n tí o bá sọ ramadan láàrin òru mẹ́fà yóò parí al-Qur'an al-Karim òru mẹ́fà lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yóò wọ́n máa ń parí rẹ̀ sí qiyamul layl wọ́n fi yan náfìlà yẹn o wọ́n fi yan náfìlà òru mẹ́fà nánìkan bákan náà Qatada ibn Di'ama wọn ni káàní yaktumu al-Qur'an min shahri Ramadan fi kulli silafin nínú dúdú su Ramadan ọjọ́ mẹ́ta òun ni òun fi parí Qur'an ní gbogbo Ramadan ọjọ́ mẹ́ta fàyidà káàní al-ashr tó bá di òru mẹ́wàá tó gbẹ̀yìn khatama kulla laylatin kọ́tàmẹ́ ọ̀làlẹ̀ ìlẹ̀tẹ̀ òru kùránì kan ni. ọmọ ìgbé tá a bá ṣe mélòó ní tiẹ̀ jẹ́ níta wọn wò ní pé nísìnyí ó yẹ kí káàkiri rẹ pé àwọn àti máa rí nínú àwọn ohun kan ti máa rí lẹ́bùn wọn àtà nínú àwọn tá a sọ yìí ẹ̀yin máa tẹ́tìrí lẹ́bùn nínú àwọn tá a sọ yìí láfihàn pé ilmu salaf wà ibadat salaf afdol min ibadat khalaf wà ilmihi wà ilmihi ìjọsìn àti ìmọ̀ àwọn ẹni retán ti lọ lánàá wàláì ó dáa ó lọ lóòtú àlọ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní man a'tahu Allahu 'ilman wa imanan 'alima annahu la yakunu min al-muta'akhkhirin min at-tahqiq illa ma duna at-tahqiq as-salaf la fil 'ilmi wa la fil ó lẹ́yìn tó náà bá subhanahu wa ta'ala fún ní ìmánì ó tún wá ní mímọ́ yóò mọ̀ wípé sí nǹkan kan tá a fi lè bá àwọn ẹni àná kìí ṣe nínú ìjọsìn nínú iṣẹ́ olóore àlè táwọn bẹ́ẹ̀ nínú àmàlà àpàlà àlè kọ́dà nínú ọ̀pọ̀ màá àlè báwọn tòbí ti bá sọ pé máa màlò ẹlòmíràn rò pé a ah, ní wọ́n pé ta lè sálà fún yà á five thousand àwọn dẹ̀ ti parí àparí Bukhari àti Muslim ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ah, ìyẹn tó wọ́n sùn àfa wọn alim annahu la yakunu min al-mutakhirin wọn bí tẹmí rahimahullah ta'ala kó tó bá gbé sani alamu al-umma mutlaqan ba'da an-nabi ó làbù bá kiri ṣe àpẹẹrẹ mi lè mọ ọ̀rọ̀ wípé lórí láti sọ bá kiri ṣe wọn gbé alamu al-umma ti mutlaqan ní ọgbà àbúrò àlọ ìjẹ tí o bá tẹ adábọ̀rẹ́ àkúrò àwọn àbúrò àbáàs tàbí ẹ̀bùnú káṣù àwọn wá sáàrin àwọn tẹ́tẹ́ pé wọ́n tẹ̀ mọ́ rìpọ́tù àdìsẹ́ afá bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe mú un torí pé nísìn nínú sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsẹ́ yẹn ń kà lọ́dọ̀ àwọn àbúrò ẹ̀rà lọ́dọ̀ nǹkan kìíní kankan yẹn tẹ́ bá lọ wo tọ̀gbà court lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n mọ̀ pé àbúrò ẹ̀rà ní wọ́n ti àdìsọ lọ́dọ̀ ọgbà tí ó ń lọ lọ́dọ̀ Umar. nígbà tó dákọ̀ nígbà tí Umar ti jẹ́ olórí àwọn mo rò pé àwọn kan ń dájọ́ bùkátà àwọn mùsùlùmí ó pọ̀ ju àwọn àjọ pé àwọn bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ àdé ṣé bí ẹni bá rìn lọ sí ìyẹn máa ń tẹ̀lé àdé ìtọ́wọ́ ẹ̀ gbà àbúrò rà wá ẹnìyẹn ń pápò kílẹ̀ rí lórí ẹgbẹ́ ànáfíìsì àbábí láwùlá ànáfíìsì àlàó máa dì ní tí máa ń ṣẹlẹ̀ rẹ̀. ìlú jẹ́ pé ẹ̀wù Umar rọ́bì aláhánì ó rán Abu Musa al-Ash'ari kọ́ni ó rán ó ránṣẹ́ Abu Musa nígbà táwọn Musa wá ó wá kalẹ̀ fún Umar lẹ́ẹ̀mẹ́ta Umar kò gbọ́ Musa bá padà nígbà tó yẹ sọ Umar lọ́dí ọ̀la àná nígbà tó wá nígbà tó yá ni Umar padà Abu Musa ta ránṣẹ́ sídà wọ́n bá lọ sọ wá ah, wá dé wálé kejì ah, ránṣẹ́ sí ọ ó lòun wá nígbà tó wá òun ò bá òun kàlẹ̀ kù títí òun gbọ́ ẹ̀ padà wọ́n máa ń kí ló padà sí oníṣẹ́ máa ń fi àlìsìdánù sàlámù. fàyìn àdínà lẹ́kì ayé sọ ṣíbò lẹ́yìn. arábìnrin ẹ̀mẹ́ta là yọ̀ǹda tí wọ́n bá ní wọlé tí wọ́n bá gbọ́ ọlọ́run anábì wọlé anábìnrin fi wọlé wà ilà àfàrùtù tí wọ́n bá ti dáàmú padà lọ. ó ní tó ń rí ni ah. wọ́n ní ó mọ̀ ọ́ látàtì yá ni àbẹ̀bà yìí nà nínú kó lọ wá ẹ̀rí wá àwòlà ọjà àtàtọ̀ tàbí ti ṣì ọ́ lù. wọn lábùmọ́ àbùmúsá wa kọ́ wa padà lọ sọ́dọ̀ àwọn aṣọ àríyìn wọn nígbà tó wá padà lọ lọ wọn ni wọn lọ bá àwọn aṣọ àríyìn wọn ni wọn ni ẹni ẹni ọtí ẹni tẹ̀lé ọ lọ ìlà àtúbọrọ náà ẹni tó kéré jù nù àgbà tẹ̀lé yóò lọ sọ pé àdìsí yẹn ànábì sọ. صلى الله عليه وسلم ورضي الله عنه المهم أما صحابة نبي محمد صلى الله عليه وسلم آل باون لا في العلم ولا في الحق بين تابعون إليه وجه جاكتي وشقتك وكان البخاري الإمام البخاري رحمه الله تعالى الإمام البخاري رحمه الله تعالى وأن يختم القرآن في نهار كل يوم ختمه وإن كان يختم القرآن كل يوم ختمة ويقوم بعد التراويح كل ثلاث ليال بختمة وإن امام بخاري رحمه الله تعالى لقب أصحاب رمضان ني اجمع kọ̀ọ̀kan ló قران كان kan لو جمع كان ló قران كان kan lọ́sàn-án Qur'an Imam Bukhari jẹ́ mélòó lásán àwọn tó ti ẹ ṣe boko boko ṣì káàkiri táwọn tẹ tẹni àti ètò wọn lójú àwọn tí ìnáwó táwọn ń gbá lọ́wọ́ gẹ̀. nígbà tó bá fún yàn láti ìsìn náà bọ̀sáré tó dẹ̀ sáà bí ṣé ṣé ṣé màláìka gbogbo ẹ̀ lọ́wọ́ tẹ̀ ń ké ti àdìsọ́ ìbọ̀sáré ní wòrò ọ̀pọ̀láì wọn sọ bẹ́ẹ̀. oníṣẹ́ màláìka jùlọ ìlú ẹ kẹlẹ máa ẹyin ẹ yóò kàn sọ fún mi ó ṣe àgbà Buhari bó lẹ́yìn ṣe máa lo opinion scholar àti tìyín sunni scholar ẹ máa pọ̀sẹ̀ lórí other scholar. Kọ́lọ́kù tẹ̀ sáánú oríṣiríṣi báyìí náà ó máa yẹ iṣu ní nkún pàṣẹyàrọ̀ sí náà kẹfẹ́. Lánàá lánàá àtúntò kata àjọrí odidi professor professor of Arabic and Islamic studies. Ó ní gbogbo tàfà sí ìhùn tá à ń kà yẹn wọ́n láwọn ṣe àní ẹ̀fọ́ gbígbẹ méjì péré ni sún ní kọ. wọn àrùn ti sọ. ìyóò kẹfọ pé ṣé àwọn eléyìí ní ṣèṣe wọ́n ti dẹ̀kun máwọn eléyìí lọ́pọ̀lọ́ ni. wọ́n kẹfọ sọ pàtì pàtì bí ẹni wọ́n ní al-Allamatul Albani rahimahullah ta'ala wọ́n ní Sheikh al-Albani rahimahullah ta'ala wọ́n sọ الجاهل يعلم الجاهل يعلم ألا أولي يلقى وصاحب الهوى ليس لنا عليه سبيل سبين رجل فينو ليس لنا عليه سبيل آلي آه، رتوش نفتين بعد ذلك مقام ثالث جد وعيد تقول tá a sọ pé àdéhùn uh-huh. ẹ̀dọ́ Ibrahim ah ìmọ̀ gbọ́dọ̀ tó wá gbọ́dọ̀ ẹnu àfáà láti gbà wà láì Ibrahim náà ìmọ̀ ah èmi náà sọ àṣọ fún sáàbù pé bọ̀ àìfà láti rẹ̀ jẹ́bi ìyẹn gẹ́gẹ́ oníwà sọ àhìbò làwà lónífẹ̀ẹ́nu lẹ́yìn sàlánà àlè ìṣẹ̀bí àlè òṣèlú àlè ọdún ọ̀dà sọ̀rọ̀ ẹ̀ nítorí pé in tó ń ṣe ní ó máa máa ṣe Al-Imam Al-Bukhari rahimahullah ta'ala kama kunna nítorí mo ṣe ní Ramadan ọ̀lẹ́lẹ́ yàtìmù fìnà àárẹ̀ kó lè yẹ omi khatman yóò parí ìdíje Qur'an kan lọ́sàn-án ó ní wàyà fún mi bá dà tarawih lẹ́yìn ìgbà tán bá kí tarawih tán Imam Bukhari ó tún ẹ̀ṣẹ̀ wá sí kìyàmù lẹ́yìn tó yẹ pé láàrin òun kó làtàlá sí dàyà ní khatman ọjọ́ mẹ́ta ló fi Qur'an kan mélòó nù. ọjọ́ mẹ́ta òru mẹ́ta ló fi parí kùránì ẹyọ kan akọrí mẹ́wàá bẹ́ẹ̀ náà ojoojúmọ́ ẹyọ kan ó fẹ́ pé yóò parí kùránì pọ̀tù wọ́n ní ìmáàmù Ṣàfi'í nǹkan dáná Ṣàfi'í rahimahullahu ta'ala yakhtimu al-Qur'an fi kulli yawmin sittina khatma kullu dhalika yusalli biha aw yaqumu biha. wọ́n ní sixty times ìmáàmù ṣàfi ó parí alukur'an kìrìm gbogbo ẹ̀ orí orí ni rahmatulahu ta'ala so eléyìí ó jẹ́ kí ni ó jẹ́ nínú àwọn nǹkan tí a máa ṣe mazali àwọn ẹ̀tọ́ wọn máa ń yà yín lẹ́nu ìkùntọ eléyìí ti sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ dání sìn tábà wo àwa shabab a ní problem pé káṣá máa fẹ́ tètè ṣùgbọ́n dòhó alùpàá ètò níbi bí wọn ṣàfi ṣe tó yìí ìbádàtà wà ilmá ó sì tún máa ń dọ́là fún Imam Abu Hanifa Allahu ta'ala kí ló fà á nítorí tọ́wọ́ àbọ̀ torí ẹ̀ṣọ́ ìṣàkóso ìbọn abdullahi abu zayd nígbà tó ń ṣàlàyé nípa al-mahadhir al-mahadhir àwọn ìwọ̀ àwọn tí ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbọ́dọ̀ sọ́ra fún ìkan nínú ẹ̀ wọn ni látàkùn abàṣìbìrìn látàkùn àbá ṣebọ̀ má jẹ́ bàbá ṣebọ̀ kí náà ń pè ní ṣebọ̀ ṣebọ̀ ní distance tó ń bẹ láàrin ibi àti ibi so ustaz wa ń gbà tàwọn ilé kí wọn ó tún fún wa wọn ó tún fún wa ní ìṣẹ́pọ̀ ọ̀ka ẹ̀rọ pé tẹ bá wò bí ìdí báyìí ìdí wọn ni ṣebọ̀ yẹn látàkùn àbá ṣebọ̀ tí o bá kúrò àbọ̀zẹ́ yìí ìdí sì pọ̀ fún bàbá yìí rahmanulahu ta'ala rahmatan wasa ṣébi last year àbí last year àkọ́nà fún ni sheikh wa sọ pé al-ilmu salafatu ashbar nǹkan pè ní mọ̀ ní salafatu ashbar chibu mẹ́ta ni ìka ìṣẹ́kù ka mẹ́ta báyìí wọ́n ní man dakhala fil awwal takabbara ẹni tó bá kọ́ wọnú talakọ̀kọ́ takabbara ìgbéraga ó pọ̀ wa man dakhala fis thani tawaba'a ẹni tó bá wọnú ṣubúrú ẹlẹ́ẹ̀kejì sẹ́wọ̀n pé àkọ́kọ́ nìyí tó bá wọnú ilé yìí wọ́n ní tàwa àdọ̀ ẹni yóò ṣe kíni ẹni yóò gbèrà rẹ̀ ńlẹ̀ wọ́n máa ń dá kálá fi sáálí ẹni tó bá wọnú ẹlẹ́ẹ̀kẹta alima anáwó làmìyà àlà ogó kọ̀ǹfàm fún rẹ̀ pé mo mọ̀ kankan. lọ́sọ̀dọ̀ pé ọ̀pọ̀ ṣàbábí ti ṣíbúrú àbú ṣíbúrú ló pọ̀ ẹ èmi àtàwọn afáṣálàfà tó bá sọ̀rọ̀ báyìí ẹ̀rí ní ẹ̀tọ́ láàrin wa tí wọ́n wá inna lillahi wa inna ilayhi raji'un. qala al-ulama qala al-muslimin rahimahullah ta'ala wọ́n ní wà qad qila man tasadda qabla hawanihi man tasadda qabla hawanihi faqad tasadda li hawanihi. ẹni tó bá gbórí jáde nínú ẹ̀sìn tó tó tásìkò tó tó ẹ ó ti dórí jáde fún pàmò rẹ nìyẹn wọ́n kàn máa fọ́n kébì máa ń ta sọ́dà kọ́bìlà àwáàní àwáàní alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àmza káṣíkò tó tó mùsùlùmí mùsùlùmí ó lè gbé tara rẹ sínú ọmọ Ahmed báyìí hàn gbogbo bí wọ́n fẹ́ ń ṣe pẹ̀lú mi náà nísìnyí ó wà nínú ìyàtọ̀ gbogbo àwọn afáfáláfù mẹ́nà tọwọ́ àdọ̀ ọ̀rọ̀ pé ṣíbúrò alákọ̀ọ́kọ́ ní bẹ́ẹ̀ ní ìlànà àbúṣíbúrò irú àwọn tẹ́ bá ti sẹ́yìn lórí àwọn àbúṣíbúrò nìyẹn àbúṣíbúrò kíní ẹ̀sẹ̀ ń kóra jọ ni wọ́n gbé kíní ilé náà tó pé kódà ẹlòmíì gan tí àbá àjà bá sọ̀rọ̀ bí ṣe ìgbìmọ̀ bá wọn àbá ìlà alhamdulillah nígbà kan bá ń sọ iná wà lọ́wọ́ lọ́wọ́ ṣàlà káwọn sàlàyé jẹ àwọn ọmọ yàtọ̀ sí bẹ́ẹ̀ wà kódà hálùkà tẹ́lẹ̀ ní ọ̀ṣẹ̀ lánàá láì tẹ̀lé gbọ́ ṣẹ̀rí pọ̀ tí wọ́n yìí gbogbo akínyìn rẹ̀ lè dín ẹja máa tí ń ta lọ́nu. almuhim awla khayru minna ilman wa ibadatan wa khuluqan àwọn yìí dáa jù wá lọ ní mímọ́ níjọsìn mo establish ọ̀nà ẹ̀. sọ pé tọ̀ kí ló fà á tó jẹ́ pé bàṣọ wa sọ yìí. شبان أبو محمد صلى الله عليه وسلم صفوا لأنه حديث عمرو بن العاص عبد الله بن عمرو بن العاص فيما رواه فيما رواه الترمذي والنسائي وابن ماجه وصححه العلامة الألباني رحمه الله تعالى وأنا بقول لا يفقهه من قرأ القرآن في أقل من ثلاثة أنا بقول له أنت بقول القرآن tó ń parí ẹ̀ kátó orí ọjọ́ mẹ́ta ẹ̀mí kò lè dọ̀ yìí bó wa la sọ́ra ṣe pẹ̀lú bó la ṣe láwọn onímọ̀ wọ̀nyí Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala ó ní al-muradu bi hadha ẹni tí ànábi gbà lẹ́nu pẹ̀lú ilé ní táà tó àti fì í sí òun náà ni pé ẹni tó bá yẹ pé káàna yudawi ma'ali ìṣesí sí ẹ ní pé máa ń parí ẹ lẹ́ẹ̀bà ó ní tó lóore wàlámkínàtúlmọ̀ àlùmọ̀tọ́là láwọn àsìkò àti láwọn ààyè tó kàn ti ti lóore oníkẹ́yìn ó kà á kálíbà àti rí ẹ̀sán àti dáadáa tó lẹ́nu àsìkò ìgbésílẹ̀ ìgbésílẹ̀ eléyìí ó fi hàn wá pé àwọn sálàpàlà sọ̀rọ̀ kò máa ń gbìyànjú lórí kíkẹ́ alukóran olùtẹ̀rín yẹn briefly àwọn àmàfáìlì mi máa ń wà pé ó jẹ máa. القرآن من رمضان في باب لكن أكثر من جامعة أمي متسقاء نعم قدم تفسير مقلب ريفي هناك جاء علي شدان لفظ من رمضان جابي تانش الجواب نعم نبدأ نبدأ شدان لفظ من رمضان يسيسي عن بعض الصلاة مثلا الإمام مالك رحمه الله تعالى وإذا دخل رمضان wọ́n ní sọ̀rọ̀ wọn bá ti wọlé yafirru min al-hadith wa mujalasati al-ilm. Imam Malik kò ní jókòó ẹ̀kọ́ jókòó màkàkàmá kò ní pẹ́ nìkankan ní àdìsí ma kò ní lọ́ọ̀kọ́ àdìsí ma. ويقبل على تلاوة القرآن من المصحف انتو نقول امام شافعي امام مالك يوم كتاب القرآن من المصحف رحمه الله تعالى إليه يسمى Malik nìyẹn ẹ lè rí kán ní ìkànnà àwọn sálàfù náà ìkànnà àwọn sálàfù náà ó pọ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n irú nǹkan tó bá rí báyìí a kì í sọ di ìlànà àtẹ̀lé nínú manhaj. Sheikh Al-Albani rahimahullah ta'ala wọ́n ní al-atharu salafiyya ká máa gba ọ̀rọ̀ wa lọ́dọ̀ àwọn sálàfù náà sọ́ọ̀lì tàbí ká máa rí ìtọ́ka sí bí wọ́n ṣe ṣe wọ́n ní. إذا لم تكن متضافرة متوافرة لا تؤخذ منها أو متضافرة متواترة لا تؤخذ منها عموم المنهج tí o bá ti kọ́mọ̀ sí gbogbo wọn a lè mú a lè sọ di ara mi tá máa mú súnà kó wá sọ pé nínú mọ́nà àjálù súnà àìsí tẹ̀síìrù ní Ramadan lánàá tàbí àyíṣe ìdánilẹ́kùn ní Ramadan o ti mú òmùmù mánáàjì ń bẹ̀ nìyẹn ló fi jẹ́ pé a lè gbọ́ sàlàfíà yẹn gan yé ibi tó nà ẹ̀kọ́ lánàá tọ́gbẹ́ nǹkan mi wá tó pé áàmù ni alimọ́dù bíi alikọ́s general thing ni wọ́n mọ̀ wò tó jẹ́ pé n tẹ́ ń gbà pẹ̀lú ẹ̀kọ́ mi pápẹ́júwe nísìnyí tẹ̀bárẹ̀ tó ti tẹ̀ gbogbo tó ń bá fẹ́ yájú àwọn sálàfù yóná táwọn gbogbo àwọn ilé làwọn ìlànà sí wa ni. Ànábì máa ń kọ́rọ̀ Al-Qur'an ìyàkọ́lá láyé fọ́wù ọ̀rọ̀ parí máa bá tẹ̀ lọ gbogbo àwọn ilé ìfún ẹlẹ̀. So èyí ó bùkátà àwọn ibi màlá tó kí nǹkan yìí ìjẹ́ bá ṣe jọ yé yìí ìjẹ́ bẹ́ẹ̀ ni. Bí ó tó bá tẹ̀ sọ bá ń gan tó bá sọ gbogbo àwọn ilé yìí ọ̀dà ìlú àpẹ́ Usman bin Affan kana yẹ kana في كل في ليلة في ركعتين Usman bin Affan odidi Quran yóò parí ẹ̀ pẹ̀lú àkàkà. Ànábi sọ̀rọ̀ àlẹ́ sunnati sunnati al-khulafa ar-rashidin yọ Usman kù bẹ́ẹ̀. Ló jẹ́ pé èlé tó bá rò pé ká dájú gba àwọn eléyìí dànù. Wà á dá Usman bin Affan náà dànù. Kébùsù nìkan wọ́n pọ̀ bàjẹ́ wọ́n pọ̀ bàjẹ́ náà sọ̀ àwọn kan fà sílẹ̀ pé ó kò ká ta ìfarabalẹ̀ tí màá máa bá ń sọ báwọn bàbá àbùsálà pélé ìdá nítorí pé ojú ọ̀nà tá a fi pàṣẹ́bì kò tẹ̀rọ ojú ọ̀nà tá a fi ń ṣe dáadáa ojú ọ̀nà tó pọ̀ ọ̀hún tábàkìrì náà tẹ́lómìnà bá wà rí náà sálẹ̀ wọ́n ní Qatada ibn Di'ama wọ́n ní idha dakhala Abu Uwana rahimahullah oní ṣẹ̀hídì kọ̀tàdà tẹ̀yìndárì rùsùlù kùránà fi Ramadan. mo rí kọ̀tàdà báyìí tó jẹ́ pé ìmọ̀ ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ kùrán Ramadan. tẹ́bá fi ka gbogbo tàfàṣírò ayé tẹ́bá fẹ́ sọ̀tún ọ̀ kùrán nínú àwọn sábà rí fáàsì kọ́lá kọ̀tàdà kọ́lá mùjá ẹ̀bẹ́ bó lẹ sáré ṣe. so ìdáyìn àwọn nǹkan kọ̀ọ̀kan àti jẹ́ pé tọ́ba ìpè àbá ní méèlì sí a bí yóò wà lẹ̀ tí wọ́n bá ní báyìí lù sí bí èè rẹ̀ náà yóò wà lẹ̀ ibi tó bá fẹ́ mọ́ làásì ni ẹ̀wọ̀n táwọn ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹnu ọ̀nà mẹ́jọ làlìjẹ́nà ni kálukọ́ làlìjẹ́nà ni bí tó bá rọ̀ lọ́rùn láti ṣe ẹ̀ tó bá pé ìrùn lòún máa kí yóò gba báàbù òun wọlé ẹ̀ tó bá máa wẹ̀ dà ẹ̀ tó bá máa sọ́dà kọ́ ṣe lẹ́yìn irú àwọn tán wá exception àbí abubakar Siddiq wọn lọ abubakar Siddiq sọ pé wà á nàṣẹ lọ àrẹsẹlẹ àrọjò àmì àbúrò kò lè hàn tó pọsibù kẹnìkan gbogbo ilẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ iṣẹ máa wà ànábì ló pọsibù tó rẹ bá máa wà nínú àlùmọ mi abubakar ìwọ náà nìjẹ rọbì aláàrin wasalaamu alayhi wa sallam so eléyìí ó jẹ́ nú àwọn nǹkan kọ̀ọ̀kan pé pé misconception tó yẹ gbà níwò nísìsiyìí tá a bá rò pé apá kan ó dẹ̀ ta respect tó ń kí bá wọn lọ lẹ́kìn rọ̀mọ̀dán kí bá ṣẹ́ni fún wọn òkè náà sọ ni. ẹ tó ń rọ́nà ẹ̀ tó ń ṣe tó náà ń ṣe tó ń bìlí ìbùnú pé ká ṣe tafsir ṣé náà wà òkè. tó eléyìí ọjà àwọn kan tí a fẹ́ sọ ní ṣọ́kí lórí yẹn naam bákan náà onípẹ́ẹ́pẹ́ níta bá sábà nínú Ramadan òun náà ní pé kárí oríṣiríṣi ohun àti ní máa dìde nínú Ramadan tó kálukú máa gbìyànjú pé kò ń tó ń sọ̀rọ̀ ọlọ́run sánú àtàlà tí a bá tẹ̀ dé orí rẹ́díò nísìn oríṣiríṣi lè ọba ọ̀sánú àwẹ̀ ọlọ́run Eh, mo fẹ́ ka fatuwa mo fẹ́ ka ọ̀rọ̀ ṣe bakubun abdullahi abdulsayi mo fẹ́ ka fún ọ tẹsí o dùn án ní bi three thirty ní bi alimaba afọlùkọ́mi wọn ni fíìmù bọ̀ yàrá fún sọ́wọ́dì àfúnà alikutuba kí ni dájọ́ kí ni a máa change ohun tó bá ń bá wọn yàn sọ̀rọ̀ nọ́ọ̀mà ohun bá a fi sọ̀rọ̀ ọmọ kálukú kálukú dọ̀ ní mo fi ń sọ̀rọ̀ bọ̀ ká máa wá sí i adọ́pẹ́ fún ọlọ́run ọba kí ni ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ fún ànábì wa Muhammad kí ni ìjọ púpọ̀ náà wà lára ṣé o bá gbọ́dọ̀ náà bẹ́ẹ̀ yìí wọ́n ní mímọ àdáta olùwà ààbò nínú abídí àtàwọn olùwà àfihàn ṣe nìyẹn wà bá sọ̀tọ̀ bá àtọ̀pọ̀lọpọ̀ àwọn abánisọ̀rọ̀ míì bí àásọ̀rì ẹni táìmù yìí ni irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí lánàá wọ́n ní náà ni mọ̀gọ́ yàrá tó ó ti ìndà tìláwà tìlà àyà mìíràn tó tó náà ni ká máa chéńjì ohun bá ń tìláwà kọ̀ lè násìkè sọ̀tì wà lèyè awé lè tọ̀ ọ̀bà ó lè ba àrẹ́jì ohun yẹn nínú wáàsí rẹ̀ nínú ọ̀sán sàn ẹlòmíràn bá pè nǹkan ní tẹ̀síìr nínú rọ̀mọ̀dọ́n ó gbọ́dọ̀ gbóhùn kàdé wọ́n ní yóò wá sí nọ́ọ̀sì ẹ̀ yóò arrange yóò fún ní sequence kí ni ọmọ tẹ̀lé mo sọ pé adi jẹrin nínú rédíò mo kàn ní ìdè rántí station yẹn máa fáyì tó ti jẹmi lẹ́lẹ́rìí nígbà tó ń sọ so wọ́n wá béèrè question ní station yẹn àwọn ń béèrè question lórí bẹ́ẹ̀ tó ti fáyì ọ̀sọ̀ wọ́n ní wọ́n béèrè pé káńsọ̀ ọ̀nà méjì nínú ọ̀nà ní alìgbàka alukur'an nínú ọ̀nà tá a máa ìbéèrè ó kọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀mí mi pé a ta ni tí béèrè béèrè yìí ṣé tìrọ́ọ̀tù sábà àwọn tìrọ́ọ̀ méjèèjì tá a sọ pé gbogbo ẹ̀ náà sọ fún àkàrí pé àwọn ilé ìwòlé mọ tìrọ́ọ̀ sábà àwọn òun tí ẹ̀ bẹ́ẹ̀. so ẹni ẹni wa dákẹ́ lọ wọn á ní ọjọ́ kí n ṣàlàyé fún yín o tá a bá fẹ́ kí Quran tá a fẹ́ kí Quran ni mò ń sọ o. sọ pé o ti dírẹ́sì ẹ̀yà bọ̀ sí ọ̀nà méjì tá a máa ń gbà kí alukur'an àbí tá a lè gbà kí alukur'an ìgbìmọ̀ àdáwà ń hàn tó bá yẹ kó a bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ó sàdírẹ́sì ẹni mà ẹni ẹni a wọ́n ti mà markazi àtàdàbí. wọ́n ní ẹ ti jẹ̀bù kílẹ̀bù rẹ̀ káàdì five hundred. nọ́ọ̀sì sọ̀rọ̀ ẹgbẹ́ ó ti láwọn pé tábàfẹ́ markazi lẹ́yìn àbádàbí. ó ní wàhálà ṣẹ́kù ní ilé لم يعرف عن السالفين لم يعرف عن السالفين ومن كان يدعو السلف ولا الأئمة المتبوعين ولا لدعو أئمة مالك الشافعي أباسسين ولا تجده لدى الله العلماء في عصرنا kódà lọ́dọ̀ àwọn لا لا lásìkò tó wá nísìnyí ẹ lè rí yàtàna kàbó na o ó dà ń tẹ́ máa rí ni pé àwọn àpá àmọ́ ń ta kankan yìí wà kathiru mina sami'in la yarqabu bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ kínní yìí wọ́n ti ń láṣẹ náà tó ń dá wọn ní súnà wọ́n ní wàlẹ̀ àmùsíjà tó mọ̀ tẹ́lẹ̀ fà oríṣiríṣi ohun tó ń kalu ń gbé wá ọ̀tọ̀ làdàbí ọ̀tọ̀ ní màrìkàzí ọ̀tọ̀ kínní kan kínní yẹn àwa àríjẹ tí ó wà pẹ̀lú wá sí yẹn wọn ni àwọn wọn ni wàlá ibro tàbí lè fáṣọ di mí ni àwọn àwọn èyí tí ò tiẹ̀ wúlò bẹ́ẹ̀ gan tí ò tẹ̀lé rúṣù tẹ̀dúró yìí wọn ni àwọn yẹn ò tiẹ̀ òsì tó kàn wá pẹ̀lú àwọn yẹn pátápátá làwọn yẹn mo sábà máa ń sọ̀rọ̀ ọmọ kan tá a jọ ń gbé àwọn àdúgbò mi ni àbá ṣe ó láàárọ̀ báyìí ọ̀kí tó wà fi sí i ọmọ ẹ̀ ó wá ń lọ ó ń bọ̀ ó ń fa bọ́ ó ń fọṣọ́ ó dẹ̀ jọmọ tó ní gbìyànjú dáadáa. Àtàrà àgà àrí àríkẹ̀ yóò sàmì àwọn àmàmù ìyá. Nígbà tí wà ní ẹwà fún ìjọba bá ṣe o. Látàrà àti alọ́mọ yìí ká. Gbogbo tí òfin máa dú inú ìjọba dún sí. Tọ́lọ̀ kò sáà. Program ẹ máa wọ́n lóde àtúwá kakí ẹ̀gẹ̀kẹ̀ entertainment. Kódà ló di àdúsùn mẹ́rin níbi tí wọ́n bá ti kí alẹ́ sí tẹ́ bá fẹ́ tú àwọn yẹn pé program ti fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀gbọ́n báyìí ìyẹn lọ sáwọn public lecture sáyẹn rẹ̀. kí ni gbogbo àgbà àdá báyìí. ṣé kuran tọ́lọ́ náà ló ń ká yẹn. ṣé kí wàlá ibùdó tàbí fáàsì di mí nà. àwọn pálapàla inú ẹ̀ ti tẹ̀ yẹn ò kàn wá. wọ́n ní kàmá ànàhù la ibùdó tàbí bílmùkálì kò lè tọ̀rí lè tọ̀dọ̀ yìí kan ti sọ́dìrì àdé ilẹ̀ ọ̀nà ti fa sálàfíà. ètò ìdè wa ṣe náà ó ní pé gbogbo ìlànà tó bá ti yàtọ̀ sí táwọn sálàfù wá wà lórí ẹ̀ wọ́n ní kámọ́ kàkà kan fún kámọ́ kà sí inṣàlá tààlà tó bá di tẹ̀sán lọ́sàn-án asọ́mọ́sálẹ̀ lẹ́kẹta ó náà ní tẹ̀klídù sọ́wọ́ tẹ̀klídù sọ́wọ́ bẹ̀rẹ̀ نعم. حالهم ما قيام الليل في القرآن كان حال الفلك مع قيام الليل يقولون الله سبحانه وتعالى إن القرآن الكريم الله سبحانه وتعالى إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا من آية الله سبحانه وتعالى أسعون إن المتقين في جنات وعيون إن المتقين في جنات وعيون سورة ونية سورة ونية مستوى الأول إن المتقين في جنات وعيون الله عندنا جعل القيل الله zariyat fi jannatin wa uyun wọ́n máa wà nínú àlùjànnà àti wọ́n sì máa rí gbogbo kẹ́ akérèmọdò àwọn odò tó ń sọ náà àlùjànnà ọlọ́ba sọ́nà ọ̀tọ̀ ṣe áàkìrìnà máa àtàkùn rọ̀bọ̀ sábàtàn nínú àlùjànnà yìí wọ́n máa rí wọ́n máa dantí ọlọ́ba sọ́nà ọ̀tọ̀ aláfẹ́ fún wa. إنهم كانوا قبل ذلك محسنين ọlọ́run ní tí ó fèrè bẹ́ẹ̀ tí wọ́n fèrè oríṣiríṣi ìkẹ́ nínú àjọyọ̀ náà ní pé innahum kānu qabla dhālika muḥsinīn kan tó wọnú àlìjẹ́nà yẹn ẹni rẹ ni wọ́n. ọlọ́run abẹ́ ṣe tafsīru ẹni rẹ tán jẹ́ kan tó qualify láti àjọyọ̀ ọlọ́run ní kānu qalīlan mina al-layli mā yahja'ūn wa bil-ashār hum yastaghfirūn wa fī amwālihim. حق للسائل والمحروم ربنا كانوا قليلا من الليل ما يهجعون ربنا وجن تجاكي قليلا من الليل ما ينامون دي فريتي منصوم جاب محمد صلى الله عليه وسلم جابوا الشنافلة حتى ورمت قدمها أنا تعرف حذيفة tọ́lọ́ dúró pẹ̀lú àgbà Muhammad sọlá sọlá fi lẹ́yìn lẹ́tí àná ìbá bẹ̀rẹ̀ pẹ̀lú Suratul Baqara wọn sọ pé wọn fàdọ̀ ní tọ́ ẹ̀dáwó yẹ́kẹ́ ìndà mìíràn wọn Suratul Baqara anábì kéyì anábì odò sọ̀rọ̀ hundred yóò lọ rò kó dáadáa anábì sọ̀rọ̀ hundred ó parí ẹ̀ olóhùn rẹ̀ kíkẹ́ yóò dò sí hundred wọn nígbà tó dò sí hundred wọn sọ pé ah, yóò parí Baqara anábì kún fò sí Suratul Nisa òní hátà àtàmà néètì lè so móró tí ò dáa oníkìlò ń ro oníkìlò rò oníkìlò rò oníkìlò ń ro pé oní tàmà néètì fànà túkà mo wé kémi ìfànẹ́jì ilé ẹ̀kí lọ́nà tí máa lọ ṣe nǹkan mi ẹ wò sàábé radiyallahu anhum ìdáhùn àdàbọ̀sọ̀ rẹ̀ làǹkà Muhammad sallallahu alaihi wasallam pé alaykum bi qiyamil layl. فإن داب الصالحين قبلهم أنا بن محمد أنا بن إمام كيم لورو وربي يسلسني عمين من ريتان الله أنا بمان كيم لورو إذن سنو مشعبي إنساني وني أتعذى الدعاء وتزداري وما تدري بما صنع الدعاء وان سهام الليل سهام الليل تورا محمد صلى الله عليه وسلم abu yusuf abdullahi bin salam kọ́lọ́ wọn kò máa fi wá ṣètò gẹ́rẹ́ wàláyé lómi ń bẹ tó yẹ pé tẹ́lẹ̀ mi ni ó gbọ́ tí ó fi ṣẹ̀ṣẹ̀. wọ́n ní àtẹ́yìntì nàbí yẹn sallallahu alayhi wa sallam òun bá nàbí muhammad sallallahu alayhi wa sallam wa huwa bayna ashabihi anabi sọ̀rọ̀ àwọn ashabi ní jọ́nà ọlọ́run. nígbà tó àwọn adé wájú àṣàlámù nù kí lànà ìjọba ń sọ anabi ayu an ẹ̀yin èèyàn láti ẹ̀mọ̀ pààrọ̀ afṣọ́sẹ̀lẹ̀ ẹ̀mọ̀ mọ́sálámà ká mọ́sálámà sọ̀rọ̀ yẹn wà á bẹ̀ ẹ̀mọ̀ pààrọ̀ ẹni tó bá ní ó fẹ́ tí ò ní jẹ ẹ máa fáwọn èèyàn ló ń jẹ wàsọ́lù wà náà sùn nìyà wọn ẹ máa wá kírun lóru nígbà gbogbo ẹ pa lọ́lọ́ táwọn èèyàn ń sùn tẹ́lifù ló jẹ́ nínú ẹ̀ tàbí kò lè sẹ́lẹ̀ rẹ̀ ẹ wọ náà àlìjẹ́nà pẹ̀lú ìrọ̀rùn àlìjẹ́nà tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀. ìdàn sọlá tó lẹ́yìn wọlé ìfẹ́ ìfẹ́ torí àwọn sọlá àfọwọ́n fi sọ́nà àdéhùn àbí ọ̀rẹ́ rọ fi máa rọ̀ wáwọ̀ mùsùlùmí anamíni wa afdọ́dù sọláàtì báàdà màkútùbàtì sọlá tó lẹ́yìn. lẹ́yìn pé yẹn kírun ọ̀ràn yàtọ̀ náà bá ara wa irun tó tún lóore jù ọ náà ní irun tìrún. bó ṣe wá ṣètò yìí hasan al-basri rahimahullah ta'ala oní lam ajid min al-ibadati ashadda ashadda salat ashadda min as-salati fi jawfi al-layl oní lam ajid min al-ibada oní mi rí nínú ìjọsìn bí wọn fi máa ń sin náà wá ashadda min as-salati fi jawfi al-layl tó lé tó tó ìrùn òru oní mi rí. قال عبد محمد صلى الله عليه وسلم صفي نعم الرجل عبد الله لو كان يقوم من الليل عبد الله عبد الله يعقوب يعني عبد الله ابن عمر انا مش لو كان يقوم من الليل تبقى في ركني هو هو اوكي روضه وكان عبد الله لا ينام منذ سمع ذلك من النبي صلى الله عليه وسلم من الليل إلا قليلا كان قليلا من الليل ما يعجبه أما صبي يتسوى قلنا كتب لا ابن عمر الدنيا كان اسمي نعم الرجل عبد الله لو كان يقوم من الليل طب لا ابن عمر بل ما يكون لوني أه وبعد تصنف جبان الله قلنا كتب ابن عمر الدنيا ọjọ́ àsìkò kékeré báyìí náà fi sùn lóru àsìkò kékeré oníṣèkí ni oníṣèkí sùn lóru àwọn onímọ̀ọ́ká tabakọ́tù sálà ìpele táwọn sálà fún wa kékeré àmì lẹ́yìn kò ń ṣe ẹni abẹ́sọ nísìn asa ìpinnu yẹ zi ọ̀ọ́lì oní amọ̀rọ̀ ẹ̀mẹ̀rù ọ̀bẹ̀yẹ̀ mẹ̀káàb wà tẹ̀mí mẹ́ni dáàrí oní ọmọ rọ̀bì ọ̀nà ànìhó nínú Ramadan ó pa Ubayy ibn Ka'b àti Tamimu Dari ó pa wọ́n láṣẹ an yaquma lin-nasi fi Ramadan kama kí tarawih pẹ̀lú àwọn èèyàn Ramadan òní wa kana al-qari ẹni tó bá fẹ́ ka Qur'an bóyá Tamimu ni àbí Ubayy ibn Ka'b wọ́n ní kọ́ọ̀rì wọn ní tiẹ̀ wọ́n ní yaqra'u bílíọ̀nù àyè yóò ka two hundred verses. حتى كنا نعتمد على أصح ẹni akọ̀ wá ní jókòó ètò wọn bá fi jókòó kálukú yà fara ti ọ̀pá ni mintuli alkiya mintuli alkiya látara bí kíní ẹ ṣe máa ń ṣe kíní mo ṣe máa ń gùn tó wọn ni wà máa kún náà nà ń sọrí ilà àfikọrọ àwọn wa ní kú lórí irun títí alfàjọ rẹ fẹ إليه بعض sọ́nà sọ́ọ̀lẹ̀ asọ̀hábà tó tàbí'un ni wọ́n ti ṣe lẹ́yìn náà rọ́bì aláwọ̀tàlá وعن مالك بن عبد الله بن أبي بكر قال سمعت أبي يقول مالك بن عبد الله بن أبي بكر صديق رضي الله عنه ولهم كتب في الصفيق كنا ننصرف في رمضان من القيام من رمضان أما نقول لهم fàyàtàjìlò lẹ́fàdì bẹ̀tọ̀ àrùn àwọn àmọ́ ẹ̀kan ọmọ ọ̀dọ̀ lójú pé kó tètè di oúnjẹ wá kó tètè di oúnjẹ wá mẹ́kọ́ ọ̀fàtà lẹ́fàjà nítorí pé à ń páyà pé táìmù tá a kú ní mọ́ṣáláṣí ṣé táìmù tá a jẹ sàárì sàárì lè bọ̀ ẹ̀rí pẹ́lẹ́ yìí náà ó sọ̀pọ̀ tẹ̀rẹ̀ wáyà àti sáyẹ̀ ibùdó yẹn so eléyìí ló jẹ́ pé láyé àwọn sọ́lá fún sọ́ọ̀lẹ̀ wọn ni kánú kúrọ́ yàtúmúnà bí suratul Baqara láwọn àyè míì ẹ̀rí kọ́rí tó jẹ́ pé suratul Baqara ní òkè fi ìsàmánì raka'at ní àyà mẹ́jọ so rákà mẹ́jọ yóò fi Baqara ké wọn ni wáyé dàpọ̀ mà bí alukúrọ́ fi ìsìnàtẹ́yìn ashrata raka'a ìsìnàtẹ́yìn ashrata raka'a tí kọ́rí bá wá sí suratul Baqara rákà méjìlá ra'a an-nas annahu qad khaffafa wọ́n á rí pé ìrun rẹ̀ kò kírun yẹn ó ti fúyẹ́ jù kírun yẹn ti fúyẹ́ jù ṣùgbọ́n lè ní mo dé àmàtà Allahu akbar eléyìí mo kírun mo dé àmàtà ni o mo dé àmàtà Allahu akbar bàbá dùn lọ tọ́ba dùn lákẹ́lẹ́ kejì wàbí àìsí aláìràdí máa tún ká sí bá Allahu akbar gbogbo rákà mẹ́wẹ̀ wá mẹ́tàlá tó máa ń kí yẹn ìṣẹ́jú mẹ́wàá ti pọ̀ jù wọ́n làbí àbá ẹ̀fẹ̀ jọ̀ọ̀lẹ̀ tán tó bá láta kéèyàn má sùn lọ́nà àtàwọn níbẹ̀. tó àwọn eléyìí náà sì dé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí náà ní sí ọ wà níyì ọlọ́ọ̀ni wọ́n àbẹ́ẹ̀kọ́ ìnáwó wà ọlọ́ọ̀ lọ́rọ̀ lọ́mọ tí o bá fi mú wà ní tàbí táwọn bídé àgẹ́ fi mú eléyìí ìní díẹ̀ nínú àwọn tí àwọn sọ́là fún asọ́ọ̀lẹ́ tí wọ́n máa ń ṣe tí o kọ́lọ́ bá sọ àmọ́ tààrà tó mọ́ṣá àṣeyàn fún àná láti tẹ̀lé wọn lórí dáadáa wọn lẹ́dí tàbí àwọn òhun dé ìṣáà eléyìí ní wọn náà gbìyànjú. Ẹgbẹ́ bá nàbà Mùhàmmad sallallahu alaihi wasallam, wọ́n ti ràn wọ́n bá ti wọlé, tí wọ́n nàbà sọ pé yà báyà yà lẹ́yìn àkọ́bẹ̀rẹ̀ àsìkò ní àsìkò yìí ẹ jẹ́ ká lò dáadáa ọjọ́ tó ń jẹ àbí kẹjọ kọ́ lára ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká tún ṣe dáadáa bó ṣe ń bọ̀ lápẹ̀ wa lọ. tàrọ̀wé tá a máa ti ń bí ẹlòmíì tó bá di àṣọ láti akíkalọ́ ìkànnì àwọn ọmọ ó sì bẹ̀rẹ̀ sí sunkún aláṣẹ ìdánwò orí kí ló dé ẹsẹ̀ ń rún káàlẹ́ bárúkà láwọn fèkì kò sì jókòó bá àwọn rò pé pé ìgbọ̀rọ̀ jókòó nìkọ́lọ̀ kò sànù adé rí nínú ẹni jẹ́ pé alẹ́ ọjọ́ àkọ́kọ́ àwọn kan wá olùdókòwò sẹ́wà lọ́la ọdún wọn ṣàlùmá ìjọ kejì ìfẹ́ àfẹ́wé tọ́lá ọba sùhánà àti àkókò ṣe pàṣẹbí pẹ̀lú ẹ̀rọ ẹ̀yin obìnrin láàrin ni mo fi hàn pé ó bẹ́tà kẹ́ tètè kẹ́ kẹ́ ta mára dáadáa yóò dà kẹ́ jáwé sóbì pé ó ń lọ náà nìyẹn ló jẹ́ pé ọdínmọ̀ tá a ṣe tábà ní odidi oṣù mẹ́fà wọ́n mọ̀ fi bẹ́ẹ̀ lọ́wọ́ pé ní táwọn fara ṣe ń Ramadan kọ́ ló ń dà orí báwọn rí nǹkan ti síwájú abẹ́ẹ̀fẹ́ ṣùgbọ́n bá a sùn àwọn àtàlà ṣe Now, brief one. Hard omi. Um, báwo náà ni wọ́n ṣe máa ń ṣe máa jó ìpàlùkàrùn nípa títa ọrẹ àti mímọ náwó ọrẹ mímọ ṣàwòyàn láàánú. Àdìs Abdullahi ibn Abbas wọn ni wọ́n dà ní ìdílé. Wọ́n ni káàna nàbí káàna Rasulullahi sallallahu alayhi wa sallam ajwada an-nas. Àbẹ̀rẹ̀ wọ́n lánàá Muhammad sallallahu alayhi wa sallam ni ló tọrẹ jù Ànábì kan describe pé yóò tí àpọ́ àmì ńlá yakhsha al-faqr. Àní máa ń fún yẹn ní nǹkan bí n pín kìí tán. Àní máa ń fún yẹn ní nǹkan bí ẹni pé kiri yẹn ò lè tán. Bó ẹ̀rù sì ni kò tán, orúkọ lọ́ba ni ma indakum yanfad wa ma inda Allahi baqin nítorí máa ń bẹ lọ́dọ̀ tí yẹn ni yóò tà níntẹ́ bá ránṣẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba àbí tó bá wà lọ́dọ̀ ọlọ́run ní mọ̀ṣẹ́. wọ́n ní jọ́ kan anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ò dìde ẹran lẹ́yìn àsìkò díẹ̀ anábẹ́ wa ń bèrè lọ́wọ́ anábẹ́ yà Aisha máa bá kí amina ṣá rẹ̀ Aisha kí ló ṣẹ́kù nínú ẹran tá a pa ó ní máa bá kí ya Rasulullah illa òfin tó sẹ́kù náà ju apá ẹran yìí lọ ànábì ní fani yakulu shay illa bẹ̀rọ̀ bàtà yakulu shay kọ̀dé fani yakulu illa bẹ̀rọ̀ ó ní gbogbo ẹ̀ ló ti tán àfi apá nìkan ló sẹ́kù anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa sọ bàtì àfúlù ṣe gbogbo ẹ pátá ló ṣẹ́kù ilà zẹrọ apá yìí nìkan ìní apá ẹnìkan ni ó ti tán torí pé tí ànábìyẹ sọ yẹn ni pé èyí tá a ti tọrọ yẹn ni a bá ní wọn ju Ọlọ́run ọba nínú Ramadan atúgbọdọ sàlẹkùn mímọ tọrẹ àánú aṣọ wọn ni káàna bin Umar radiyallahu anhu yasumu wala yuftir illa ma'a masakin wọn ti ní Umar bá dá òní ṣìlú àti tó àwọn aláìní wọ́n jọ ṣe papọ̀ ní pẹ̀lú Ibn Umar. fàyidà mana'ahum ahluhu táwọn fámìlì Ibn Umar táwọn wá pìrìvẹ́ǹtì ẹ̀ tán àjẹ́ kó lọ sínú pẹ̀lú àwọn aláìní rẹ̀ lam yata'ashsha tilka al-layla kò ní jẹun ẹjọ́ yẹn. ibi máa sínú àdìkún àjẹun alẹ́. fàyidà ja'ahu sa'ilun wa huwa akada nasiba omina paa ibn umar wà kọ oúnjẹ tiẹ̀ fáìsì tiẹ̀ yóò kọ wà kọ ọmọ fa àtọ fa yóò wá dìde yóò lọ fún aláìní fàyọrì jẹ nígbà tí ibn umar bá fi padà wà kọdẹ akala àlùhù mà bá fìyà mínà lè jẹ fìyà àwọn fámìlì ó ti jẹun tó kùnú gbà because àwọn rò pé tiẹ̀ tó mú lọ yẹn ó lọ jẹni ó lọ jẹni nígbà tí wàá bá dé yóò rí pé wọn ti kàn kàn wọ́n ní fàyọ́sùdẹ̀kọ̀ sọ ìmọ̀ ìkọlà mi kò ṣe ìhà. yóò wá dẹ̀ntì yóò dá àwẹ̀ lọ́júmọ́ ọjọ́ náà láì jẹ kankan. eléyìí iṣẹ́ olóore tí wọ́n máa ń ṣe nìyẹn. wọ́n ní mọ̀ṣíháb az-Zuhri rahimahullah ta'ala idha dakhala Ramadan wọ́n ní tí Ramadan bá tún wọlé mọ̀ṣíháb wọ́n ní fa innama huwa tilawatu al-Qur'an wa it'amu at-ta'am ìdókù tó máa ń fi Ramadan ṣe àfa àgbà nígbà Shihab az-Zuhri nínú àwọn àtàwọn jamu hadith lẹ́yìn Umar bin Abdul Azim rahimahullah ta'ala rahimahullah náà di mọ̀ Shihab wọ́n ní pé Ramadan bá tọ́lé tiẹ̀ wọ́n ní fa iná máa wà tìláwà tó Qur'an tẹ́ ẹ̀ bá rí kọ́mọ tìláwà Qur'an ọ̀jà mọ̀ Qur'an bí ó sì sì tó bí ó sì kọ́ ọ̀yàn ló ń jẹ ẹni mọ̀ wá. ibn Abi Sulaiman wọ́n ní yòfàtìrù ìṣáì ramadan àfáàyè wọ́n nínú oṣù ramadan yòfàtìrù ìṣáì ramadan kọ́mùsà ní àti ìsànì five hundred èèyàn ni máa ń bọ́ nínú oṣù ramadan wà ìnà òkàna yóò dé ihim báadà lẹ́yìn lẹ́kùnlé wà fún mi àtàdàrà hìn nọ́mbà wa kì í bì tán ìkọ̀kan náà five hundred ó bọ́ yìí ló wà fún wọn ní hundred dirhams. دقيقة جفت في ان ودنيا ما يحيى هذا السلف ان قوي أو ياتي الله نعم نعم بريفلي ان اللسان نبي كاسوها وانا انقو ان حديث الرات رضي الله عنه ان ابو محمد صلى الله عليه ان ومن لم يدع قول الزور ان به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ẹni tí ó bá pa ọ̀rọ̀ rọ́tì àti ìṣesí pálapàla nínú àwẹ̀ فليس لله حاجة ẹni yìí ọlọ́ọ̀bọ̀ bùkátà sí àìjẹ àtàìmọ̀ rẹ̀ torí ẹ wọn ni Umar ibn al-Khattab radiyallahu anhu ọ̀pọ̀lọpọ̀ àwọn rìpọ́ọ̀tì wà ní wà ní wà ní Musannaf ibn Abi Shaybah wọn ni Umar radiyallahu anhu òní lẹ́yìn sọ̀sìyà mínà tọ́hán wà ṣàrọ̀ọ̀bù. àwẹ̀ òpin sí kéèyàn má jẹ ó mọ̀ mọ̀ nìkan wàlákin mínà kẹ́dìbì wàlbáàtì wàlọ́tà. ọ̀rọ̀ ọ̀rọ̀ ntí ò wúlò irọ́ àti ìbúra tí ò dáa àwẹ̀ tó sórí yẹn. وأنا في ذر رضي قال إذا صمت فتحفظ ما استطعت تبت من دعوة قرى رجل دامو بوبا شيني الدارة سوى الله سبحانه وتعالى وما صلى يباني كيا وصلق الصالح ونسأل الله سبحانه وتعالى أن يستعملنا في الطاعات وأن يجعلنا هداة مهتدين أقول ما تسمعون أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته